Bravo, bravo, bravo, bravo. 사이즈 àwọn olóògbé lẹ́yìn tí a bá joyè kábíyèsí ọ̀pọ̀ mú ipa àwọn olóyè lápapọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. gbogbo àwọn olóyè bí wọ́n bá ti ń joyè tán kí wọ́n jó kàó onílẹ́yìn náà kábíyèsí ọ̀wà gbogbo papọ̀ wọ́n wọ́n wúni fún wọn àti àwọn àgbààgbà ìlú gẹ́gẹ́ bí wọ́n ti ní wọ́n ṣe é. jẹun lójú àná ó máa jẹun máa lùgbà lójú àrígbà má lè lù olóyè tí ń bọ̀ lọ́nà àjọṣe lájọ alágbára ọlọ́run ni bíṣọ̀pù Ṣùgbọ́nadé máàmì ẹ̀ẹ́dẹ́gbẹ̀. bíṣọ̀pù onírúurú dáná músí ọ̀tọ̀ ní kúrò ìgbà ìsàlẹ̀ eruku owó eruku àjàṣọ́ fún àfihàn mú ti ẹ̀kẹ́ roundabout ọmọ wọn nílùú Ìlawó Èkìtì Bishop Ẹlẹ ẹnjìnà Bukky. ẹ lọ́lọ́ kábíyèsí ọwọ́ tàbá òkè tàbá kingdom ajáwé oyè ìlérí ọni oyè tọ́sí ọni oyè oyè oyè èrèlú ọ̀fìtàpá Èkìtì kingdom ẹ bá mi fún ìyáàfin olóyè èrèlú látẹ́ o olórí yẹn kẹ́mi international ó ti dèrèlú dèrèlú of Ìtàpá Èkìtì kingdom ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo ẹ̀yin àlejò yẹn kẹ́mi international àti gbogbo àwọn àlejò Erelú olóyè títún yanayana tí a là lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ náà bá ti ṣe tán nílé àjòyè kan àjòkó ìkábẹ̀sí mú ìtọ́nijoyè kan wúre wọn tán kí ìkéde àlejò àlejò rán máa rìn rán sí Ọ̀yẹ́ Èkìtì ibẹ̀rẹ̀ náà ti yàtọ̀ sóò jíjẹ mímu àmọ̀ sí reception ètò àwọn àlejò erelu ètò olóbi yẹ́pẹ̀m international Ọ̀yẹ́ láti ayẹ̀wò ẹ̀ẹ́dẹ́gbọ̀ngàn láti ayẹni royal castle house ayẹni royal castle family house royal house lọ́nà olùpẹ̀jú tí wọ́n bá ti dolè tán wọ́n gbọ́dọ̀ ṣètò kó o àwọn alágbogbo wọlé dé o àwọn alágbogbo inú wọn dùn wọn tún lọ́sìn nígbà tí gbogbo ìjòyè tí wọ́n jọ lùkúrú gẹ́gẹ́ torí pé ọba àjàjà wọ́n ti ayẹyẹ ọdún mẹ́wàá lóróyè àti ọjọ́ bí àádọ́rin ọdún ọlọ́kùnrin yẹmí àpàdé lúlẹ̀ àbí yẹmí làwọn àdúlẹ̀ làdẹ́pàdé ẹ ẹ̀rí rùmọ̀ àwọn ẹlẹ́ẹ̀dì tà sóòrọ̀ jìnnà jìnnà. Amen.

ìfinijoyè náà ní lọ́wọ́. Àtúnyà ayẹyẹ eré náà fún Papa Kinto náà ní ìdòwò. That's our kábíyèsí. Ọba David tuntun náà. Àmúfẹ́mi lóye ní Lákìtà ọba àkàkàdìgbò. Bọ̀dé Kùdì. Owó mi ń bẹ lọ́wọ́ àríra tí wọ́n ti kúrò nílẹ̀ bọ̀dé ọ̀nà tí wọ́n gbé wa pàdé ara The rule Abíọ́dún olórí yemkem international àti Táyé Nípewé oyè Erelu tùlú Ìtàpá oyè amọ́rí o àpẹẹrẹ mọ́bàjẹ́ pẹ̀lú ayé wà dàgbàdàgbà bíra òye rọ̀kùtù ògbó kankan kankan náà ẹ bá nílò ẹjọ́ ní kété tí wọ́n bá ṣe tán lórí gbogbo àlejò wọn kọ́ máa lọ ayẹwo lóye gastro ẹ̀ka ẹ̀rọ náà ló gbé dúdú lúwú. Ọ̀yẹ́ Èkìtì ẹ jọ̀ọ́ ní kété tí wọ́n bá ti ṣe tán ẹ jẹ́ ká padà sórí ìjókòó wọn ká pe lóye yòókù lẹ́yìn wáyé kábíyèsí á sórí fún pẹ̀pọ̀ èyí kòkó láyé lè máa padà sílé ó gbà ní kí n gbàdúgbò yín láyé létí mi ẹ má tí ìkó bàtà tó wà lẹ́sẹ̀ yín àtẹ̀wé náà ní o láìpẹ́ ní ọyẹ́ kingdom máa hàn akíkúbí ayé ẹni aláṣẹ́ńtẹ̀ bàbá ńlá òye tí o ti délẹ̀ yìí ìyàwó ẹ̀ ẹ̀ wá wọ̀ lọ́wọ́ tí ó ti yó ẹ̀ ti lọ́ bẹ̀rẹ̀ sí wọn ọjọ́ ìsí. Oge àádọ́ ni èyí náà bá rà. Ẹ̀rẹ̀ lójó lè ti máa bọ́ wọn. Ẹ̀rẹ̀ lójó lè ti máa wọn.